tó fara ná jù eléyìí náà ni àwọn nǹkan tí àwọn sars wa tí wọn mọ bá yẹnana abẹ́lọ́wọ̀n ọ̀bẹ́lẹ́dàá wa ọlọ́nkọ́ bá gáìdì ahọ́n wa فليتفضل مشكورا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ألا أم صل على محمد وعلى آل محمد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 وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fọ́lọ́ subhanahu wa ta'ala ọba tá a lè dógóńgó dídúpẹ́ fún lórí olóore ọ̀kan ọ̀jọ̀ kan tọ́ba adẹ́dà sí fún wa tí bá náà là ń dágbére pé tí ọba adẹ́dà bá ní kò ní ọ jẹ́ ọjọ́ Ramadan á pàdé lẹ́nu àkókò tá a sọ̀rọ̀ lánàá yẹn àwọn míì ń bẹ náà tí wọ́n ti ṣe gbogbo èlò ohun tí wọ́n fi gbà wẹ̀ wọn ra gbá ra àwò kódà ẹlòmíì ra díẹ̀ tí ó pa àsóhun ni ọba adẹ́dà fẹ́ pa tó kò ní dòní àwọn míì ni ó jẹ adìẹ lẹ́yìn rẹ̀ àwọn kan ti wọ sàárè lẹ́nu àkókò àárọ̀ àná sẹ́ni àwọn kan ti wọ̀ láàárọ̀ yìí ọba adẹ́dà ìwọlábẹ́ o àdúpẹ́ tún lè ṣe ọ̀pọ̀lọpọ̀ sí ni lẹ́sìn adágbére fúnra wa nínú Ramadan ní abẹ́ẹ̀kọ́ ni pa àmọ́ báyà di ọdún eléyìí ọba adẹ́dà àdúpẹ́ o àdúpẹ́ o ọpẹ́ wa tá a wá dùn yìí mọ́jì á bẹ láyé lẹ́ni tí bẹ láyé rẹ̀ ò ní wúlò fún mọ́jì á bẹ lẹ́ni tí bíbẹ rẹ̀ ò ní wúlò fáwùjọ rẹ̀ torí ẹni tó bá jẹ́ pé bíbẹ láyé rẹ̀ yóò jẹ́ kéèsì ègéèsì rẹ̀ lálùkìyàmà iye ọjọ́ tó lò láyé iye atẹ́gùn tó fẹ́ sí mú iye ohun tó jẹ tí ó jẹ ọ̀ràn sí lọ́rùn ọlọ́ọ̀bá dẹ́dàmọ́ sì ti wá bẹ́ẹ̀ o gbogbo jàmáà mùsùlùmí ibikíbi tá a ti ń gbọ́ wa pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n bí wa ọba dẹ́dà tí wọ́n ti bọ́ sálùkìyàmà Ni gbogbo òkú islam lápapọ̀ báyìí dábàá wa wà ṣàforíjì fún wọn gbogbo àwọn tó ń bẹ láyé láwọn òbí wa láwọn àfa wa àwọn tó akatí àwọn ṣàǹfààní àwọn onímọ̀ràn ọba dábàá ṣe dáadáa fún wọn gbogbo olórí ẹ̀sìn pátá tó dúró lórí qala Allahu qala Rasul ọlọ́run bàbá dúró tì wọ́n àwọn tó bá jẹ́ pé wọn ò dúró síbẹ̀ mọ́sà bá wa dá wọn padà mọ́sà dá wọn padà mọ́jẹ́ wàhálà àwọn ó gbé lórí ẹ̀sìn tùmọ̀ wọn ní fìtínà fẹ́ sìn mọ́sà wa náà ní fìtínà fẹ́ sìn gbogbo kó wa la tọrọ fún ọba dẹ́dà kó jẹ́ kí ayé ọ yẹ wá kálíkì àmà ní ọ̀yẹ̀ wa níbo làwa ń lọ lẹ́nì àti gbogbo onínáwó àríkùn ti pe àkáǹtì fún wa àwọn tí ó sì fẹ́ mọ wá bá wa káyọ̀tì sólè kalẹ̀ àwọn kan ní ń gba ọ̀nà ọ̀dọ́ tiwa sóore kì í sì mí tèmi ń sọ̀rọ̀ àríkùn àti ní tájẹ́ ti pé iye báàgì sẹ̀mó báyìí nínú Ramadan tọdún ni la fẹ́ pín ẹtí wọn náà bá fẹ́ dá sí wọn ti pe àkáǹtì yẹn àwọn tó sì já wọn tí wọn kó jọ lábẹ́ question and answer lọ́kọ̀ àwọn tọ́rọ́kọ́ bọ̀ wọn náà láti ṣe gbogbo àwọn ètò àtúwá kí àwọn tó jẹ́ pé àwọn owó wọn kẹ́ bù nínú àsìkí wọn pé ẹgbà àwọn ènìyàn ti balẹ̀ pé bí ohun tó rọ́pọ̀. àmọ̀pá àṣà ṣètò ọba dẹ́dà mọ́ jẹ́ kí òṣì mọ́jọ́ gbẹ̀yìn alámọ̀rí yín mọ́jẹ́ fìnira lògbà gbogbo àwọn táà tún retí náà táwọn náà mọ̀ ṣe bẹ́ẹ̀ ọba dẹ́dà ìdènà bútì ẹ̀jẹ̀ yìí ó rẹ̀ ṣe ọba dàkọ́ mọ́kọ̀ díẹ̀ sọ́dọ̀ yín a gbọ́dọ̀ ṣe léyìí torí pé tó bá wọnú dúkìá rẹ̀ tó kẹ́ bù òun fẹ́ ṣàǹfààní fẹ́ sìn ọba dẹ́dà kọ́mọ̀jì ẹsẹ̀ sí láíláí gbogbo bùkátà yẹn ọba dẹ́dà kó bíyà rẹ̀ naam bí táà lọ lónìí òun náà ni pé a ti kó sínú àwẹ̀ ṣùgbọ́n àwọn owó gangan ni Allah subhanahu wa ta'ala nílò àwẹ̀ wọn pé mo fẹ́ kẹ́ soríire mo fẹ́ sàánú mo fẹ́ sì kí àwọn èèyàn ṣùgbọ́n mo fẹ́ lo àwẹ̀ yín láti fi sì kẹ́ yín láti fi sàánú yín láti fi gbàdúrà yín láti fi lè fi yín sálì jẹ́nà pé ààwẹ̀ wa ọba adẹ́dà ó lò tọ́ bá gbà ó ní tílkàlì jẹ̀nàtù àjẹ́nà tá à ń ròyìn fún yẹn ó rí sùnmù á á fún yín pé kẹ́ jogún rẹ̀ bí máa kún tó táàmàlùn pẹ̀lú sẹ́tẹ̀ bá gbáyé ṣe sẹ́tẹ̀ bá ṣe lóòótọ́ fọ́dúlùlá ẹ̀pẹ́ nìkí iṣẹ́ rẹ̀ àyàfi pẹ̀lú ráàmà Allah àbí fọ́dúlù rẹ̀ fọ́dù rẹ̀ yóò fi gba iṣẹ́ yóò ṣe tàòfíìkù fẹ́rú kó rí sẹ́ṣe yóò tó á fi áfúwù rẹ̀ yóò fi gba sẹ́yẹn bí tọ́ bá kù sí ṣùgbọ́n wọ́n bùkátà kò ṣe bí wọ́n ṣe ní òṣè kíni kò ṣe yóò bá gẹ́mọ́ sọ pé wọ́n ní òṣè bá ṣe ṣe kọ́ bá ṣe kíni ọba àrí bí ṣe rí ló fi jẹ́ pé a ní sùrùtù kọ̀búlò àmàl nínú ẹ̀sìn wọ́n sọ pé eléyìí wọ́n lè pé iṣẹ́ tó ṣe ọlá láàfíà ìyàtọ̀ mẹ́ láàrin síhátùl àmàl pé iṣẹ́ yẹn lálàáfíà ó tún wọ́n pé ó ṣe perfectly

láti fi jẹ́ ká soríire ṣùgbọ́n sáàwẹ̀ tí ẹ̀tọ́ ti kó sí lọ́dún ìta ti wà ń bẹ̀ lẹ́ni tó dé níì sọ́ba alẹ́dà fẹ́ lò ṣé yóò ní bùkátà sáàwẹ̀ tí ẹ láti lè pé kó soríire ìta wò nìyẹn torí pé àjọ jẹun lóòótọ́ àjọ mu àjọ ń wo ìyàwó wa àjọ ń wo ọkọ wa ṣùgbọ́n ẹni tí ò jẹun pọ̀ ẹni tí ò mú pọ̀ bẹ́ẹ̀ lẹni tí ò ní súnmọ́bìnrin yọ pọ̀ ṣùgbọ́n àwẹ̀ kò jẹ kò mu kò súnmọ́bìnrin nígbà ọba dídọ̀ wá ní lóru àwẹ̀ bẹ́ẹ̀. pàápàá jùlọ àwẹ̀ gbígbà yìí òpó ẹ̀sìn ìsìláàmù ni ló fi jẹ́ pé ìsìláàmù wa ọba dàbẹ́ ká mẹ́ǹtẹ́ẹ̀nì rẹ̀ kọ́mọ lé sí ni ẹni tí ìmánì rẹ̀ bá ń já pàápàá jùlọ lásìkò inú àwẹ̀ yìí kí iṣẹ́ tí ìmánì yẹn fi ń já wálẹ̀ lásìkò tó jẹ́ pé expectation ni pé ọmọ gòkè sí ni tàbá ti kó sí ọlọ́run bò nídìí àwẹ̀ ọ̀nkálukú wa ń fojú fu ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ohun tí è jẹ́ kí káwé èèyàn ó wúlò fúnru ẹrú bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú àdísí alìmọ́mù lùbùkọ́rí gbé jáde nígbà tá a ti mọ̀ pé àwẹ̀ jẹ́ ọ̀rẹ́ yìí àbí yáyọ́ lẹ́dínà amanu kútìbà alaykumus siyam kama kútìbà alàlẹ́dínà min qablikum la'allakum tattaqun àwẹ̀ tó lọ́jọ́ ni àwọn ayàyàn yóò ti mọ̀ ká lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ waste owó mùsùlùmí ń táwọn ọmọ ìyá wa kan bá ti mẹ́nubà á ti wo ibi táwọn ní òtún mẹ́nubà tó ti yé kò sáǹfààní níbi pé ń tẹ́nìkẹ́ ti sọ tó ní òtún dé láwọn akẹ́ ìbàdàn ọmọ gbéra wa ni mùmínà àti mùmínà àdájọ́ bí ògiri ilé nìyẹn ṣùdù bá dò hóm bá dọ̀ tẹ́nìkẹ́ wọn bá ti sọ sọ kú sọ tó bá ti sọ tó ṣe kíkẹ́ iná tún máa tẹ̀ ní pé láwájá ti sọ báyìí tàbí ti sọ báyìí ká tún roko síbò míì. Ànábì sallallahu alaihi wasallam nínú hadith sọlá láàfíà kí alimam Bukhari gbé jáde bá ti sọ fún wa láti sàfà wa àgbà àbí Hurairata radiyallahu anhu wọ́n lè anábì ní man lam yada qawla zuur ẹni yóò tí ọba gbé jùúlẹ̀ ọ̀rọ̀ bàjẹ́ tó tó bá ní azúr albatil irọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀ kúfúrù ọ̀rọ̀ alfàṣá ọ̀rọ̀ bàná ọ̀rọ̀ e-, èpè gbogbo àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ lọ́rọ̀ tí ọ̀dá tíṣẹ̀rí àtakò kọ́wùlì zuur ti kó gbẹ̀ sínú mítà ti gbọ́ ìgbà tó bá dánjú àwọn ibadu rahman ó ní àwọn tó jẹ́ pé la yazhaduna zúrọ̀ wọ́n èé wò rìn ọdún òsà àwọn náà èsì gbogbo bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ azur gbogbo nǹkan tí gbogbo gbólóhùn tẹ́sìn bá kọ̀ ìjẹ́rìí èké gbogbo tó bá jẹ́ pé ọ̀rọ̀ ń sẹ́tà àmọ́ fi alizan sáà mọ́ fi ṣe òní man lam yada qawla zur ẹni yóò tí ó ti gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ bóyá ìbúra èké ó tajà tó wà láì tàláì súnmọ́bí láìlẹ̀ sí láìláì láhùwà àbí lórí ilẹ̀ láwà yìí mo fi àwẹ̀ búra àyífà àwẹ̀ búra mo fi sọ láti búra àyífi sọ láti búra ó díẹ̀ mo fi gbá ìyàtí mi àtọkọ mi fi ń kara mo fi búra gbogbo orú bẹ́ẹ̀ ara kọ́ọ̀lù zúrì ni níbo ọ̀tọ́ mẹ́mí tó ń fi àwọn alálẹ̀ búra òun kò sà òkè ìlú yóò fi ń búra àwọn tó tẹlẹ̀ yìí kọ́dẹ̀ lómi yóò tún mọ̀ sàdúà nínú oṣù yóò tún mọ̀ pé yóò ilẹ̀ Ṣakí ó lè pé ilẹ̀ ìlú tàwọn náà ìlú táwọn ń bẹ là ń sọ yá bẹ́ẹ̀ kọ́ ni

tún tá a fi ahun ṣe tá a fi sọ lọ́rọ̀ tó bá ti jẹ́ pé ìbàjẹ́ ni ó tako òfin Allah ó tako lànà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní ẹni yóò tí ó bá gbé jùúlẹ̀ wal amal bihi àti ìsekíni al'amalu bikini bizur al'amal bizur kọ̀kọ̀tọ́ gbé ìṣiṣẹ́ jàmbá iṣẹ́ òjòrò iṣẹ́ tẹ́sì tako kí ó bá gbé jùúlẹ̀ wàlìjáhàlà alìjáhàlù yẹn òun ni pé ní sọ pé ìrákọ́ tó bá umùlìjá ìlú náà kọlùs tí ọba bọ́sọ̀ jálẹ̀ tẹ̀kwàlẹ̀ méjì ní tó bá díjọ́ tẹ́nìkan yí ń gbáwẹ̀ ó tẹ́ fàláyẹ́rùfús wàlà yọ́sùhàb yọ́mọ kanra bí ìjà bí ìjà bí ìfìtínà láwùjọ kódà báàsì máa wẹ̀ yìí ẹlòmíì ti pàpẹ̀tẹ̀ fìtínà kalẹ̀ kọ́ọ̀lù zoro ẹlòmíì ti sọ̀rọ̀ nípa alimami Bukhari nìsín kéwú tó ké tí ò yé ọtí kàtí àgbákò ní ẹlòmíì ti júlẹ̀ pé òun tó fẹ́ mọ rẹ́ kọ́ọ̀lù zúrù lọ́fẹ́ fi pilẹ̀ ó ti tó jọ kalẹ̀ ẹlòmíì ti rẹ̀ kalẹ̀ irú àwọn àwẹ̀ wọn ní wúlò fún wọn iṣẹ́ káwẹ̀ ó ṣe ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń gbàwẹ̀ kò wà reformed tàbá gbàwẹ̀ tó yẹ káwà reformed ni ìgbésí ayé wa ó yẹ bẹ́tà ni tó bẹ́tà tẹ́kọ́ tó wá bẹ́ẹ̀sì ẹlòmíì ìgbésí ayé wà ní deteriorate ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ wà ní poor ni ọtọ́ àti kómẹ́ ọtọ́ ti di worst ọtọ́ ti di worst lẹ́lòmíì padà sí pé last year gan atọ́wọ́ pé ìgbésí ayé lẹ́wọ́ dá lọ́dún tó lọ nínú àwẹ̀ tó lọ ọ̀rọ̀ ẹnu rẹ̀ dá lọ́dún lọ díẹ̀ aburú ara rẹ̀ ọ̀pọ̀ tó báyìí ọtọ́ àdọ̀dún yóò tún ti yàmà kò kọ́mọ̀ jẹ́ pé àwọn tí ò gbé jù lẹ́ngbà yẹn la yẹn ṣiṣẹ́ lára rẹ̀ báwo ń tọ́jú náà sáàwẹ̀ rẹ̀ kò ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé man lam yada qawla zuur ẹni tí ó bá gbé ọ̀rọ̀ bàjẹ́ gbogbo ọ̀rọ̀ tẹ́sìn takò tí ó bá gbé jùlẹ̀ wal amal bihi àti ìmọ̀ ọ́fíìsì sẹ́sẹ́ wọ́n tó ọjà jìbìtì lọ ń tà bọ́yà ń ta epo lóṣù yìí náà nínú àwẹ̀ yìí náà ọ̀tọ̀ ń dín lítàkù wọ́n tó ń ta ẹ̀wà nínú àwẹ̀ yìí náà ọ̀tọ̀ wọn òṣùwọ̀n pé fáwọn èèyàn wọ́n ẹ̀tọ́ jẹ́ àfáà nínú àwẹ̀ yìí ọ̀tọ́ ń bẹ̀rẹ̀ láti fi tú bídí láti fi rẹ̀ wọ́n bí ó ní béèrè òdodo ọmọ lọ́dà ọmọ fọ́ra lórí. ẹni gbogbo sẹ́tìwọ̀n náà ń ń ga ara rẹ̀ wọ́n bí yìí nìyẹn iṣẹ́ òjòòrò àtijọ́ rẹ̀ ẹni tí ọba gbé jùlẹ̀ ọmọ báwọn ọmọ àti pé wọ́n ìdá kọ́ aláìmọ́ra ọmọ bá ṣe bágbàlagbà sọ̀rọ̀ ọmọ bá ṣe bọ́mọdé sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ẹ̀ jau jau jau jau náà ni gbọ́bá bàjẹ́ kọ́ bàjẹ́ oní ẹn tí ọba pa mẹ́tẹ̀ẹ̀ta yìí ti oní falẹ́ ìsàlìláhi hajjatun ọlọ́run ọba ò ní bùkátà sí àyíyádà àtọ̀ àmàhù ọlọ́run ọba ò ní bùkátà sí pé kọ̀ jẹ sí pé ọ̀jẹun o ló kọ pé ń gbáwẹ̀ wàṣàrọ̀ àti pé òun ò mú o tọ́ọ̀mù wà tọ́ọ̀mù ẹlòmí lè pé a méjì náà dáṣọ pé alìmùsáàkù an kúlè muftirot àwọn tó sì wà alìmuftirot tó wà mashhur tó ìjẹ́ pé àwọn mutafakù alẹ́ lọ́dọ̀ àwọn al'ulama òun alhaklu wa ṣurbu wa jima mẹ́ta yẹn ni alìmuftirot tí ẹnu ṣe kíni tẹ́ pé ìjìmá wà ní orí rẹ̀ àwọn yòókù á mọ̀ gbé wọ́n mọ̀ kọ́ sáà rẹ̀ lórí àwọn yẹn ń tọ́ wọnú mú ń tọ́ abẹ́rẹ́ tí wọ́n gún ni wọ́n pé sọ́wà nípò oúnjẹ só lè dé ààyè oúnjẹ só lè dáyé èso bí wọ́n sì mọ̀mọ́ olóró jẹ́ mẹ́ta ta kà yẹn al-aklu wa shurbi wa jima' àwọn yẹn ni al-muftirati tọ́jẹ́ kí ni tọ́jẹ́ pé ìjìmá wà ní ẹnu kò lórí ẹ̀ min al-kitabi wa sunna wal tọ́wárí bí wọ̀tọ̀ ámà wú yẹn omi ta ti lọ nìyẹn pé ọ̀dọ́dọ̀ ìyàwó rẹ̀ náà ti kó sínú pé àyẹ́dà àtọ̀ àmàhù torí pé ẹnu tòkè ní mọ́ jẹ oúnjẹ ẹnu tabẹ́ oúnjẹ tiẹ̀ náà kó gbé kalẹ̀ àdìsí ẹ ti kó sínú lànàbí fọ́sọ kí wọ́n fún mi ní ọ̀rọ̀ kó tán sallallahu alaihi wasallam. sallam ànábì fudulul kalami òsì lọ́rọ̀ ànábì ṣùgbọ́n ọ̀rọ̀ tó yẹ pé kalimati rẹ̀ yóò wà yẹ̀sírọ̀ kọ̀lílà tó jẹ́ pé yóò lóyún ni pé àyẹ́dà àtọ̀ àmàwú alìmàkùláàtì bilfam táàmọ́ fẹ́nu jẹ àti oúnjẹ tàbẹ́ ó ti kó sí ilé yẹn wàṣàrọ́bàhù kọ́nà tó bá ní wàṣàrọ́bàhù gan ṣàrọ́bàhù gan so àwọn kẹ́mẹ́tọ́ kí abẹ́ ti wọ́n mọ̀ mú mi abẹ́ tẹ̀lé kí wọ́n mọ̀ supply omi tóun náà sì mọ̀ gba pléyọ̀ látara látara rẹ̀ ni pé èyí tẹnu kò sí yẹn ó ti wà ń bẹ̀ pé tẹnu kò sí yẹn ó ti wà ń ṣùgbọ́n pé ìṣọ̀rọ̀ èyí ṣe kiri kan tó tó yẹ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta lè yẹn jìnà sí yọ máa wò pé ìgbàwẹ̀ kẹrọ oúnjẹ lẹ́nu mi kẹrọ mi àbí mo súnmọ́ ìyàwó mi wọn ni mẹ́ta yẹn ló ṣe ṣùgbọ́n àwẹ̀rẹ̀ ò ní wúlò ọba bùkátà àwẹ̀rẹ̀ wọ̀ṣàrọ̀ bàwọ̀ àsọ́bà rẹ̀ gẹ́gẹ́ nídìí àwẹ̀ rẹ̀ láti lè pákéjì oríire tó fẹ́ gbé fún ilé ọ̀lọ̀kẹ́nà àwọn àfáà nígbà tó wúra rẹ̀ ọfẹ́ bára rẹ̀ wí àfáà wa Ibn Rajab al-Hanbali wọ́n gbé wá àfáà yẹn wòye síra rẹ̀ bí kí wọ́n fẹ́ ṣe wáàsí fúnra rẹ̀ kó tọ́wọ́ pé eh, ṣètọ́ni fẹ́ gbé ọ pé eléyìí ní ògbúrú mánà àlè tó ní ká ń gbá rẹ̀ ká mọ́ ṣe báyìí àfáà yẹn wá ń kọrin fúnra rẹ̀ pé ìdá lámìyàn kún إذا لم يكن بالسمع مني تصون وفي بصري ضد وفي منطقي صمت وفي بصري ضد وفي منطقي صمت Àbá ní ìdá ìlàmíyẹ̀kún fi sẹ́mẹ́hìn ní ìtàṣọ́ òwò náà. Àbá ní tí ń bá rí etí mi tí ń bá rí dáàbòbò. mi ọba ẹ̀dà ti da etí fún mi èmi ló fẹ́ tẹ̀kílífù kí n dáàbòbò etí yẹn èmi ló gbéṣẹ́ yẹn lé lọ ló fi ní mi ní àtàsọ́wònú mi nì ó ti rí tí ń bá dáàbòbò etí mi kọ́mọ gbọ́gbọ́kúgbọ́ à tí ń bá rí iṣẹ́ tí mo bá fẹ́ẹ̀lì níbẹ̀. وفي بصري سرد وفي منطقي صمت وفي بصري ضد وفي منطقي وفي بصري ضد èdè lọ bá ẹ̀dà pàlásẹ̀ náà wọ́n ti dá ojú fún mi wọ́n kí á ń tọ́wọ́ òun olè fojú mi wó ẹnikẹ́ olè lọ́dún tó máa wò ń wó ń sọ àtẹ́tí wánú sọ́tún núurù kullil mu'minina wal mu'minati yagududna min absorihim wa min absorihinna àtẹ́tí wà tí wọ́n bá fẹ́ẹ̀lì láti lo àṣẹ yẹn látara pọ́ńtà méjèèjì àbí alójì méjèèjì ṣàkójú náà jura wọn lọ tọ́ba ayédàṣẹ́ fún mi yìí kí n bá rẹ̀ kí n ló géètì mi. Òbí tó sọrí وفي بصري صد وفي منطقي صمت Àbá ní tí wọ́n bá fẹ́ẹ̀lì kí n rí ojú mi náà kí n rí rẹ̀ lẹ̀. Ìyàwó mi ní kọjá níwájú mi ni wọ́n ní ọwọ́ mi ọ́ tẹ̀ ọ́ ó dẹ̀ yìí sínú. Ṣùgbọ́n bí olómi ń kọjá tó wọ́n pẹ́ torí kó wò sínú ilé ọwọ́ rẹ̀ ò lè tẹ́ ṣùgbọ́n o ti fojú rẹ̀ ó ti ya fọ́tò tó yà sínú ojú rẹ̀ tó ń fọ̀ lóríṣiríṣi bọ́ ṣe ń wo àyà rẹ̀ ló ń wo ẹ̀yìn rẹ̀ Wọ́n fi ìbà sọ́rí gbádùn wọ́n fi máa ń Ó ti bí tọ́tí ẹ̀fẹ́ owó kọ́dà níbi tọ́jú ò rí, ó ti wò débi pé ojú yẹn ti káà rẹ̀, ó ti yàwó rẹ̀ sínú ọpọlọ rẹ̀. Àbá tó ń bá fẹ́ẹ̀lì tó wọ̀n rí sẹ́sì lára ojú òun tó ò sì jẹ́ lóòótọ́. Oh, òun ọ̀dọ́dọ̀ ìyàwó òun lóòótọ́ à wọ́n fi máa ń tèké ó ní bákan náà àwọn tọ́ba rẹ̀ dáadáa fún mi ìǹsẹ̀dùn mi ń déédéé síbí kọ́ jẹ́ pé kí n mọ́ sọ ọ̀rọ̀ kọ́ yẹ kí n mọ́ sọ pé pé yóò jẹ́ oríire fún mi lálùkìyàmà à àbá ní fàhásì ìdáhùn mi ń sọ omi àlejò wọn kọ́ máa. فهذه إذا من صوم الجوع والظما Àbá fúnra ẹ̀ ní máàkì ara rẹ̀. Fàáàzì ìdáhùn. Wọ́n náà ní sí bẹ́mi náà ṣe ń sọ̀rọ̀ yìí nìsí kọ́bọ̀rọ̀ mọ́ máàkì ara mi. Pé sáàwẹ̀ mi sí ó wúlò fún mi, Sọ to assist you but this You cannot pre uh, present it anywhere that this is what we used to employ you. We are sorry. Pé báwo lọ̀rọ̀ rẹ̀ òsè ní já sọ̀rọ̀ lálẹ́ kìíyàmà. ohun tó bá dà ní okó wá nì. Tọ́fẹ́ bá àánú gbà lọ́wọ́ rẹ̀ àwẹ̀ rẹ̀ mẹ́mẹ́. Zakat rẹ̀ mẹ́mẹ́. Ṣùgbọ́n bí àwẹ̀ láwọ̀ yìí, àbáwọ̀ ni àà. Fáàbí ìdáhùn ní sọ́ọ̀mì àlejò ọ̀wọ́. Ní فأمضي الجوع والجوع والظما فأمضي لهم من صومي الجوع والظما فإن قلت إني صمت يوما فما صمت وإن قلت إني صمت يوما فما صمت. Abá ní ìpé òun nínú àwẹ̀ òun, ajẹ́pẹ́ náà ni àìjẹ àìmú ohun yẹn sọ pé ọba ìlànà ẹ̀ fi rinlẹ̀ àdísì náà àdísì yẹn pé àmì àyẹ̀dà àtọ̀ àmọ̀ wọn lóòótọ́ ọ̀jẹ̀ tọ̀ àmọ̀ àlèhìsí yìí ó ti rí sìn oúnjẹ táàmọ̀ pé oúnjẹ ní lóòótọ́ ìyẹn ní àmàlà ní ó mú omi nàbùrùjẹ́ lóòótọ́ ti kalẹ̀ kùnú ti kókó ti àwọn nǹkan yẹn tí ń bẹ́lẹ̀ ni nínú àwẹ̀ òun àìjẹ́ òun ní ìfẹ́bípanú. Fàárí ìdá mi ń sọ omi àlìjú òun wá zọ máa. Fàárí ìdá mi ń sọ omi àlìjú òun wá zọ máa. فإن قلت إني صمت يوما فما صمت فإن قلت إني ó máa fa máa sọm. a jẹ́ pé ìpín òun náà ni ìfẹ́bípanú àti ìṣekíni òǹgbẹ pé òǹgbẹ gbẹ̀ òun láti mìntúlú ẹ̀lfẹ́jìrì ilẹ̀ ìwòrú bí shams bẹ́t. Òun sì wọ́n òun náà, òun fi abẹ́ òun òun fẹ́ فإن قلت إني صمت يوما فما Wọ́n fọ́nà tó máa ń sọ fún Allah lọ́jọ́ ìlẹ̀kẹ́ àwọn òun sọ fáwọn ẹ̀pẹ́, èmi náà gbààwẹ̀, àwẹ̀ di mẹ́rin lónìí, ah, nọmba wà, a ti gbà á, wọ́n ti rìkọ́dù ẹ̀ fún wa, pé àṣẹ òun ò ní lẹ́nu ọ̀rọ̀ àwẹ̀ òun ò ní wúlò fún un. Ẹ wá jẹ́ àwòye òǹkàlùkù wa. Kí làwọn nǹkan alikọ́wùlì zuur tá a gbé wá ní ọ̀rọ̀ pàmùjùmùlẹ́tàn lábúdàmínà tafsir. Ó yẹ ká ká mú gbóngbó ó ti ká yọ lẹ́yọ kọ̀ọ̀kan wọn náà wá wúra rẹ nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ṣáàmọ̀ pé ìjẹ́ mùsùlùmí àwa ni àìjẹ́ àìmú àìdọ́dọ̀ obìnrin wa àti ìpa àwọn nǹkan tì lọ́jí àwẹ̀ tó bá dẹ̀ recognize torí pé à ń pè wọ́n dẹ̀ embrace Islam yìí rìfáàtì sínú Islam yìí wàláì ìfọ̀kànbalẹ̀ ni torí pé òun lẹ̀sìn tó ní guarantee, ó tún ní waranti kò ní expire date kò ní eh, expiration ò débá lọ́jọ́ kí gbogbo àwọn al'ambiya àwọn annabi ọlọ́run wa rusul kulluhum muslimun gbogbo pátá musulmi ni wọ́n kódà àwọn ni musulmi tí wọ́n establish tọkútọ́ ní ẹbá ń kà nísìn ẹ̀sọ̀ pé òfin orílẹ̀-èdè yìí 1990 kìníkà constitution kìníkà clinton constitution republican kìníkà bẹ́ẹ̀ ni gbogbo àwọn annabi ọlọ́run al'ambiya yẹn wá tọ́kọ́ àwọn tó ń nẹ́lẹ̀ yìí náà ń gbàjọ alkùránì wá jẹ́ ìwé tó kó gbogbo ẹ̀ sínú tí ọmọ wa jẹ́wọ̀ muhaiminan alayhi láàfin pè ọ́ wọ́n wọn ọba ìlànà ni wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ náà tí ó mùsùlùmí níwèé ṣùgbọ́n ti pàwédà lam yakunil ladina kafaru min ahlil kitabi wal tí ò ní tíà náà táwọn náà kò kínní kan ọ̀dà àti gbọ́ tiẹ̀ náà wọn ní nǹkan tó wọn náà ń àwọn ti kọ́ gbogbo dáadáa rẹ̀ off record ni tó pé you have to register all register sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pé mọ́rẹ́dì mo fẹ́ soríire ìfẹ́ kí wàhálà mi ó gbé láyé àkú oríire wọ́tọ́ jẹ́ Islam tọ́lọ́ ń wá ti fi sàánú rẹ̀ yẹn tẹ́fẹ́ ara òpó ẹ̀sìn lọ̀kan tá a wọnú ẹ̀ yìí ọ̀yẹ́ ẹ̀sìn yóò wó kó gba àwọn òpó ẹ̀sìn yẹn ni méjèèjì tá a nígbà kan tọ́bọ̀dọ̀ yà wá nígbà kan àsọ̀lá kẹsàn tá pàtì nígbà kan kíkú ni àwọn ọ̀dà àwọn tó bá jẹ́ pé Islam wẹ̀ sẹ́ǹtì wọn bíìtù kọ̀ǹdíṣẹ̀ kẹ́ tí wọ́n wà bá ipò àìlera tó ti jẹ́ pé àìlera tí wọ́n bá kú ni tí o lè gbà àwẹ̀ pẹ̀lú ẹ̀ àbí ogbó àbáwọn nǹkan míì sórí àìgbà yẹn wọn ò gbà àwẹ̀ tí wọ́n ti ń gbà lánàá lọ́ba fún wọn bò dẹ́nsà pé ibi ẹ bá dé yìí wọ́n náà ti ẹ̀ wò ó wọ́n mọ̀ àgbà pẹ́ńsẹ̀ kí wọ́n ń bá jẹ́ tó ní kápá àti yóò lọ tí ọba sí kápá tọ́pẹ́ ni à ń bọ́ lòun náà kọ̀sẹ́ni tó lè bá ṣe ọba ìdánwò á ni àwọn ẹ̀yin náà gba pẹ́ńsẹ̀ oríire yìí lọ. máa ń pẹ́ Islam gẹ́gẹ́ ó ń pẹ́ńsẹ̀ nìyẹn ẹ ti gbọ́

ọmọ lọ sí umrọ lọ́kùn gbogbo òkú ẹ̀sìn yẹn kí tó ń tá a pàtì tá a pàṣẹ káwáṣẹ̀ pé èyí tá ń bẹ̀m̀bẹ̀ yìí jẹ́ pé afẹ́ dìde lẹ́ni tó gbáwẹ̀ tó mọ̀ sọ fún alọ́jọ́ àlùkìyàmà pé a kùlú wàṣọ́rọ́bù gbogbo ń tẹ́ ẹ fẹ́ jẹ gbogbo ń tẹ́ ẹ fẹ́ mu ó di ti yín lónìí ẹ̀wà wọn ò sí ń bẹ̀ ìrẹsì wọn ò sí ń bẹ̀ kóńgò tí wọ́n fi tàá fún mi ọ̀dá wọn oògùn wọn oògùn pìrìsáàfù èlùbọ́ yìí ajẹ́ tẹ gbogbo olé ń kú kò sí ń bẹ̀ lálìjẹ́ náà iṣẹ́ táwọn aṣẹ náà ni pé lè ní ká gbá àwẹ̀ yẹn kó fi jẹ́ pé ọba alẹ́dàá fẹ́ lu àwẹ̀ ní pé ká fi lè sórí rẹ̀ àwárí ìwà jẹ́ mùsùlùmí aṣọ́kú òun ni registration àìjẹrẹ àìmú rẹ báwọn ìsìláàmù rẹ ò sí ní yígẹ tó jẹ́ pé ọ̀jẹ́ lásán ò mú lásán ṣùgbọ́n kọ́ọ̀lì zuur ọ̀rọ̀ kúfùrù ń bẹ èyí tí sọ̀rọ̀ kúfùrù ọ̀yá kúfùrù asgar gba àwọn tá a ìbúra pẹ̀lú nǹkan mi lẹ́yìn Allah ó tún pọ̀fọ̀ gbogbo àwọn nǹkan yìí ń bẹ ìwọ ni ò ń búyàn láàárọ̀ ìníṣẹ́ ti jí o ti búyàn o ti sépèlé yàn sánẹ́bí ṣe tọ́ba yọ́tẹ́ nìkan yín ń gbáwẹ̀ kódà bí òpèkín aláìmọ̀ kẹ̀kẹ́ bá sọ̀rọ̀ sí ọ wọ́n sọ fún pé ìnímúrò ó ń sọ́ọ̀hìmùn pé èmi jẹ́ èèyàn sán ó ti yẹ tọmọ tó wá ṣe láyé inú tí mo wá ṣe láyé bó ti yẹ kí n rí iná ẹ̀ làkókò tí mo wà yìí èmi ò ní bá ọjà

aráyé sá àfáàgbà ni wọ́n kódà nínú àwọn ẹ̀sà tó bá dẹ́dà sí fún wọn wọ́n gbà síláàmù ṣáájú bàbá wọn kèfèrí ni bàbá wọn àwọn wá gbà síláàmù síwájú bàbá wọn àwọn kọ́kọ́ tán oríire wò kí bàbá wọn tó gbà síláàmù wọ́n náà ní sí wọ́n náà ń sẹ̀sìn lóòótọ́ nínú fámìlì yìí wọ́n náà wá rẹ́ nìkan ọmọ wọ́n ti ń sẹ̀sìn olóhùn ṣe súnà báwo ni súnà ó ṣe wù bàbá rẹ̀ báwo ni ó ṣe wù yá rẹ̀ àwọn nìkan lọ fẹ́ soríire ìwà ìwà rẹ̀ ìfaradà rẹ̀ báwọn sọ àbà ti ṣe nì kódà tó bá yẹ pẹ́ nìkan wọn lọ́tọ́ kó ní bàbá rẹ̀ fún bí pé ọjọ́ ò lè jù mí lọ àbá wà yìí ń bẹ́ ń bẹ̀ ṣùgbọ́n lórí rí ọmọ ni torí pé bàbá rẹ̀ àti ẹ̀ ọdún mọ́kànlá just eleven years ó ti wọ̀ pé a jẹ́ pé early marriage ló fi jẹ́ kókó àwọn tó mọ̀ takò àdéhìí ìyàwó Aisha àwọn abéèrè pé síbẹ̀ ni ọpọlọ yín dúdú tó ni àwọn bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kó bá yín wọ́n fẹ́ bá ti yín jẹ́ tó ni lára lára nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n fẹ́ kó bá yín wọ́n fẹ́ bá ìsìláàmù yín jẹ́ tó wọ́n fẹ́ kẹ́ dáadẹ́ òsínú ìsìláàmù. ìgbà tẹ́ ẹ̀ máa ń sọ pé ìyàwó àìsà kéré lọ́dún tó ṣègbéyàwó pẹ̀lú ànẹ́bì àbọ̀bí tó fa àwọlé ànẹ́bì pé outcome ọ̀yà ọdún mọ́kànlá ni amúrìbùnà á sí iná ẹ̀ lọ́gbà lọ́wọ́ ọmọ rẹ̀ eleven years of age lọ́wà tó fi bí Abdullah ọmọ rẹ̀ so why tẹ̀ ẹ́ ṣe dispute eléyìí náà pé ọmọ ọdún mọ́kànlá sọ pé ní òfin torílẹ̀-èdè òṣìṣọ́tì ìgbà síláàmù nígbà yẹn so ó túnbọ̀ pé lọ́dọ̀ wọn pé àwọn èyí jẹ́ kọ́ mọ́ kẹ̀mọ́ ọbẹ̀ kọ́ dàgbà kọ́ mọ́ àdẹ́sì náwó ebe yìí láwọn ọmọ yóò tí ìdàgbà tó ni ẹ̀yin náà mọ̀ pé omi ti sun oorun tó kọjá oorun tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sùn tí wọ́n fi wọ menopause omi ti sùn kọjá rẹ̀ lọ́kùnrin ó ti sùn kọjá rẹ̀ lóbìnrin ebi náà lọ́pọ̀ tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ yọ́sẹ̀ ṣèyàwó lójúmọ́ náà yóò ti bẹ̀rẹ̀ sí mọ́ lo man power tó pé ó ti lo rẹ̀ nílòkulò àsọ́fà rẹ̀ ó ti rọ̀ ọ̀kẹ́ tó ń bá bóyá ká náà ni àbáwọn tó ń lo mútó ẹrù tó ń kábọ̀rọ̀ gbásílà ká yìí ní tòsí tòsí ó ti tó bá ti lo amsọ́fà ti fi kẹrù kẹrù tó bá yá yóò ṣe kíni yóò dẹ́ àbáwọn tó wọ̀nyí tẹ̀ ń wọ́n kású skéèlì tẹ̀ ń lò tí ọba jáwọn oníkíni tó bá ti gbé ìkẹlẹ̀ ó pẹ́ síngì rẹ̀ jẹ́ kíni ó ti wà torí pé ó ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ìgbésí ayé ọ̀dọ́ mi àwọn mójútó ìgbésí ayé wọ́n dáàbò bo abẹ́ wọn wọ́n dáàbò bo ojú wọn torí pé wọ́n fẹ́ kí ojú wọn kọ́ wà síkíọ̀ kí tí wọ́n wà síkíọ̀ bàbá rẹ̀ sọ pé ìdá alámìyẹ̀kún mi ní. ìsọmọ èmi ní tàṣọ wò náà wọ́n bí bá sọ yìí làbó wà bí máa ń jí kí sọmọ tó. وفي بصري سد وفي منطقي صمت Àbọ̀wà inú wọ́n gba hadisi yìí wá, kódà àwọn àti àbí òkúrẹ́rà ni wọ́n jọ ń fẹsẹ̀ wọn sẹ̀. Ẹ pé ó dí oṣù kan ìyá àbọ̀dọ̀ kẹ́kọ̀ọ́ kámọ̀ àwọn aṣáájú wa, lábẹ́ fún àwọn sẹ́lẹ̀fù wa, àwọn aláṣẹkù wa, lábẹ́ ká tó kó sínú hadisi yẹn, ẹ jẹ́ iṣẹ́ wo ló ṣe tánibì ti ní iṣẹ́ yóò tó lè ṣe o lè dé láti iṣẹ́ wọn àti wọ́n àtàwọn tó ń bí ọtán bá pa ogbó ṣe yìí pọ̀ ẹ̀ tó ìmí ìdí àwọn sọ̀hábà ìdúwánu lọ àlẹ́ yìí lẹ́nu tí ó wà gbà pé nìkan yà wọ̀ bí ọpọlọ nìkan Allahu Akbar àwọn ìṣe wàhálà fẹ́sìn ọlọ́run tó wá ti ọtọ́ wá ti rẹ́ẹ̀kì ọtọ́ ti gba ọ lẹ́nu ọba nínú ohun tó lè pé wọ́n ṣe ó ní mọ̀ yọnu sí wọn tòun ti bẹ́ẹ̀ bí wọ́n ṣe àwọn àtàbù kọ́dà wọ́n gbà díṣì wájú afọ́ O rẹ̀ lọ tó fáwọn ọmọ kàkọ́ọ́lẹ̀ àbúrò rẹ̀ òun kàkọ́ọ́lẹ̀ òun mọ́ hà nǹkan sórí ni so mẹ́mórì kan láyé tó tó mẹ́mórì àbúrò rẹ̀ tọ́ ní ní ni wọ́n mọ́ pè wọ́n zákìrẹ́tù al-umma ni al-umma àdìsí wọn gbà wá lọ́dọ̀ ànábì gan gbogbo àdìsí àfa eh, eh, um, eh, abdullahi bin amr bin harfi gbogbo ẹ̀ seven hundred àdìsí ni wọ́n gbà wá seven seven hundred àdìsí sábà omiya àwọn wọn ní ànábì sallallahu alaihi wasallam sọ pé alimuslimu ẹn tá pè ní mùsùlùmí tàbí mùsùlùmí ni wọ́n gbàwẹ̀ tá aláwẹ̀ rẹ̀ ó ṣe kí ni yóò wúlò fún wọ́n tí wọ́n náà wò pé àwọn ọ̀rẹ́ rẹ̀ mùsùlùmí ni wọ́n àtọ́wájú ah, dàsùkọ̀ àwọn ẹ̀wọ̀n kódà ọ̀rẹ́ johnson ah òun gẹ́ ọmọ gbáwẹ̀ ah òun se tírénì ni òun se tírénì ni ẹjá sọ pé ṣe tírénì ká sọ gbólóhùn tẹ́sí o fi wù ó jẹ́ mọ́jà kọ́ ní dẹ́mù rẹ̀ yẹn yẹn gbọ́ pé oore táàrí bí àwẹ̀ tó bá nílá ní wàá nà ájìdì bí yẹn wọ kò tí ì rẹ̀ tọ́ sí wọ. ọwọ́ ni mùsùlùmí tá a wá ń sọ yẹn táwẹ̀ rẹ̀ ó wúlò fún báyẹn sọ yẹn ó ní máa ń sẹ̀límà lè mùsùlùmí nà mí lè sáà nìyí zúrù kí làwọn bí alikọ́ọ̀lù bí lè ṣáàdì ọwọ́ ní mùsùlùmí tá à ń sọ yìí táwọn èrè ó wúlò fún kí á jẹ́ pé gbogbo ṣẹ́ oore láyé rẹ̀ òun náà ni ó wúlò fún àwọn èrè ó wúlò fún máa ń sẹ̀lé màlì mùsùlùmí náà ní lè ṣáàdì òun lẹ́sẹ̀ pé àwọn mùsùlùmí wọ́n là láti ibi kíni láti ibi ahun rẹ̀ aláṣẹ ó ti sin ahun yọ àkótó òun bá ṣépè fọ yọmọ yóò sì mọ fi olólùgbòhùn ọ̀gá ọ̀kẹ́ olúgbòhùn ló kó òun folúgbòhùn ṣépè fáwọn èèyàn ohun ni ó pè ọ̀fọ̀ ni ó pè ẹlẹ́yìn òfin kú túbà òun ta kátàlí òun bẹ́ẹ̀ òun ta kùránì lù kùránì ẹsẹ̀ wẹ́ẹ́ bàtẹ̀ yẹn jẹ́ ahun rẹ̀ kò ṣépè léèyàn kò sọ̀rọ̀ bàjẹ́ sí yẹn kẹ́ni ọlọ̀ bílukú kọ́lọ̀ pokùnso ẹlòmíì kò sàṣàṣì kọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ sẹ́lòmíì tí bá sì lọ yóò sì lọ fọkọ̀ ní accident ìyàwó mi sọ̀rọ̀ sí ọkọ ọkọ jáde tìbànújẹ́ tìbànújẹ́ ó sì lọ ní accident ọkọ mi náà sọ̀rọ̀ sí ìyàwó ìgbà tí ó fi dé àárẹ̀ ó bá lérí àárẹ̀ ni wọ́n wá pé ó ti ní high blood pressure torí pé ọ̀rọ̀ tó sọ sí ìyẹn ó ti dáná sínú ọkàn rẹ̀ ẹ̀jẹ̀ yóò mọ àrùn bí ọbẹ̀ tí wọ́n mọ́ sọ̀kọ̀tọ̀kọ̀tọ̀ yẹn lẹ̀jẹ̀ high blood pressure omi ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ni yóò mọ blood shortage ara rẹ̀ mọ́ agbóná bí lè búrẹ́dì tí wọ́n ní mùsùlùmí táwẹ̀ rẹ̀ ó wúlò fún òun lẹ́nu tó gbé alkọ́wùlì zuur ọ̀rọ̀ tí ó bá tẹnìkan jẹ́ tí ó bẹ nìkan lọ́kàn jẹ́ tí oníjáyé rẹ̀ ó dámọ́ yóò gbé jùlẹ̀ man salima li muslimun min lisanihi wa yadihi àti ọwọ́ rẹ̀ wal amalu bihi bí alukọ́rá rẹ̀ mọ́ sí kíni ní mọ́ túra wọn àwọn ni man hajara ma na allahu anhu àwọn làwọn tó ń bá tí wọ́n kúrò wọ́n sàn ó tí é wọ́n jẹ́ kí sí ohun tó Allah subhanahu wa ta'ala tó pàṣẹ pé ẹ̀mọ́ ìdébẹ̀ wọn ò débẹ̀ ó ní àmọ́ jẹun nísìn láti wà tálùfájà àdúgbà ti yọ ó ní àmọ́ mu ó ní àmọ́ kámọ́ dọ́dọ̀ àwọn ìyàwó wa kámọ́ ṣe lọ́kọ láya apá ti ìwà sòun nìkan tó wá fẹ́ káwẹ̀ yóò ṣe kíni ó kò ní wúlò fún wọ́n ní kí lójú bẹ́ẹ̀ tó fi jẹ́ pé kọ́sọ̀ nàbí yìí sallallahu alaihi wasallam alisan awilkowri ó jẹ́ rìn bí zikir wayed àti ọwọ́ awil amal bí yed bí zikir láàrin àwọn oríkèríkè yòókù wọ́n nítorí pé kìí pé àwọn oríkèríkè yòókù ní ìdáràn ṣùgbọ́n àwọn tá a sọ nífẹ̀ẹ́ jẹ́ bí ọba àti pa burúmọ́ tọ̀dọ̀ wọn ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ aburúmọ́ ti ọ̀dọ̀ wọn sí kí ìmọ̀ ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ kódà rínà wà tí wọ́n ní ah kí ló dé tọ́rọ̀ tí àwọn fi wá jẹ́ pé alkọ́ọ̀lù zuur ẹ̀ máa ń fẹ́ mi lisani wọ́n ní náà ni pé ikima tó wà ń bẹ̀rẹ̀ ni. padlock méjì ni ọba adẹ́dà ló fi sí ahun alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni al-asinan sọ pé báà ní strong kódà àwọn alùmọ́kò tá à ń ṣe gbà wíńdò tá à yẹn wọn ò strong tó irin tá a fi ṣe bọ́gláàrí ọlọ́run ọba ńgbà tó parí eyín tán àtọ́ parí ahúntẹ́ tó fi sí rúùmù rẹ̀ ọwọ́ fi bọ́gláàrí sí bọ́gláàrí làwọn eyín wọ́n mọ̀ sọ pé eyín mú ju abẹ lóòótọ́ ni o ohun tí eyín ó gé abẹ ò tó bẹ́ẹ̀ ọ̀dà ìwọ náà mú abẹ bíléèdì oṣù bọ́gọ́ bọ̀kọ́tọ̀ tó rà kọ́ wá fi abẹ bíléèdì kọ́ mọ́ fi gé ó lo bíléèdì one thousand ọ̀tọ̀ gé àrẹ lọ́wọ́ ṣùgbọ́n tó bá gbé eyín rẹ̀ sí ó tù palẹ̀ tó jẹ́ ti wọ́n pa àwọn kẹ́ biscuit bone àtà biscuit bone abẹ́ ọ̀rẹ́ pákò lásán <laughs> abẹ́ òlege so wọ́n ní ọba àdáwà ó sì kí ni ó fi bọ́gláàrì sí eyín ó fi sí bọ́gláàrì rẹ̀ tí wọ́n náà bá wà arrangement rẹ̀ ráǹdì ni gbogbo ẹ̀ ló lóko ebi náà ebi àwọn tí wọ́n rẹ́ dentist mo tí wọ́n di professor sí bọ́gláàrì lásán tọ́ba ayédákẹ́ kó síbi ẹnu ni wọ́n fi di professor ló study ó pe dentist ni ẹ̀ scissors molar premolar ẹ̀ canine kìíní kan eyín nìkan eyín nìkan lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tí ó sin Allah. náà wọ́sẹ̀fẹ̀tẹ́n àti ètè méjèèjì wọ́n ètè méjèèjì mẹ́fẹ́ dàbí wíńdò aláwẹ́ méjì ó ti ẹ́ ìta nǹkan ní lips àbí kọ́dọ̀ bá rẹ̀dà náà fi ṣe fún àrí pé alam naj'al lahu aynayn wa ó pé lisan ọba dà mẹ́ńṣẹ̀ ọ̀kan náà àwọn tó fi dáàbò bò wàjá àlàálẹ̀ àyìnà gìtọ́ àn ṣùgbọ́n ojú kọfà ẹyọkẹ́ lọ́ba rẹ̀ dáṣe fún ojú kan ìpé ìfẹ́jú kan tí ọmọ fi gbò kò jù bẹ́ẹ̀ lọ wà lámì yẹ́jì àlàálẹ̀ òdùnà gìtọ́ àn ṣùgbọ́n etí tẹ́kọ̀ wá lóyè fi so fìdí tìrì òun wà lẹ̀ ó sílẹ̀ gbàyàwó ni kílẹ̀ kọ́ níbẹ̀ àṣé kí ìsìláàmù rẹ̀ wọ́n bá bàjẹ́ káwẹ̀ rẹ̀ ó lè wúlò kíni ó lè wúlò fún ọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala so torí pé látara ọ̀rọ̀ o lè sórí ibú ààwẹ̀ tó ń gbà yìí o lè mọ́ gbaládà ẹ̀ pín látara ọwọ́ rẹ̀ wọ́n ní kí ló fà á ni pé torí pé ẹ̀ẹ̀rí wọ́n ní ọlọ́wọ́ bá fi ń ṣe ìṣára fún wa ni pé ewu tí mọ́ wá látara ahun ó ti ẹ̀sìn aksaru min àfáàtì alẹ́ àìnà yìí ọkọ̀ afá mi àwọn sọ pé ojú lákọ̀ọ́kọ́ ránṣẹ́ bàbá máa kí ní kàrọ̀sátà tọ̀rọ̀ fún kàrọ̀ ìdá ó ní àwọn àyè ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n torí pé ewu ahun ju tójú lọ ṣùgbọ́n nígbà tí wọ́n ti ẹni tó ń kọ̀ dámà ojú gan pẹ̀lú ọkọ̀ yóò sọ pé fàánẹ́ wọ́n ti sáàmà tó mú tọ́ ọba sọ̀rọ̀ míì nígbà míì kò tí ìdàgbákò tí wọ́n bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ti jù yẹn lọ wọ́n tọ̀ ọba ti sọ tẹ̀sí gbọ́ pé ẹ mo wò ju ojú lọ ló fi jẹ́ pé security tó bá dà fún méjì ní tiẹ̀ so bẹ́ẹ̀ ni tójú náà ju etí lọ létí òun fi wà gbáyàwó òní já ala lè aksari àfáàtì tọ́bàkọ̀tẹ̀ lè kọ́tọ̀rì hì wọ́n sára fi hì báwọn ṣe pàtàkì tó ló pé kọ́ọ̀lù zúr ah kò ní jẹ́ káwé ó wúlò fún yẹn ọba so eléyìí ni ẹ̀kọ́ ti ń bẹ́ẹ̀ látàntorí bẹ́ẹ̀ wọ́n ní máa ń sẹ̀límà lè mùsùlùmí náà ní yẹ́dì ní ká tún tẹ̀síwájú ẹ̀ pé nígbà kí mo kọ́ dímà ní ọ̀dà ká dúró báyìí lónìí ó tún wọ́n pé sọ fẹ́ káwẹ̀ rẹ̀ húlò fún the only light ta'ala lórí àkórí bọ́yọ̀ làlá gbóhùn tì afẹ́kọ́ńgá kú ká pèpè ara wa tó fi jẹ́ pé àwẹ̀ yóò ṣe kíni yóò wúlò fún wa our reformed látara àwẹ̀ wa ọ̀nkàlùkù àbí Allah subhanahu wa ta'ala gbogbo onínáwó akíyàn jazakumullahu khairan ibi tá dúró sí ni káàmọ̀ bá wa lọ ní ọ̀làkà tó sin ojú òkú kalẹ̀ náà. jazakumullahu khairan ọlọ́nkọ́ bá wa ṣe àwọn ṣọ́ọ̀ṣù wa ní ìsọ̀rọ̀ gbogbo àwa tí a bá ń bá wa bọ̀ látàárọ̀ eré ètò àlùdà náà ni a wà gbogbo àwa tá a bá tún fẹ́ jẹ́ olùkọ́ fún ètò àlùdà àti ẹ bá ti mọ̀ wípé nínú àwẹ̀ yìí yóò mọ̀ lọ ní gbogbo ìgbà ìsì àwẹ̀ ti fi parí ọlọ́nkọ́sọ́ ni wa. àkáǹtì nọ́mbà wa money point náà ni òun ni six six seven seven one six kirikiri wọn náà ní àkáǹtì nọ́mbà tí a mọ̀ sí. àwọn àwọn owó gbogbo àwọn ohun tá a bá ń há fáwọn èèyàn àwọn àwọn ẹrú ọlọ́run tí wọ́n ń dáwó yẹn wọ́n mú wá pé kọ́mọ ọjọ́ sọ́dákọ̀ fáwọn ó ti mọ jẹ́ ìdùnnú kọ́lọ́run kó fi ìdùnnú sínú ìgbésí ayé tàwọn náà ìwọ náà tí wọ́n bá fẹ́ kó fún wa tó ọ̀fẹ́ ká lọ́ọ̀rọ̀ afúnra wa ṣẹ̀mú a fẹ́ ra more than two hundred bags tá a ha fáwọn mùsùlùmí ọmọ ìyá wa láwọn tara ní láti jẹ àwọn kọ̀ọ̀kan ti wọ́n ti one thousand two thousand sákàǹtì yẹn àti fi ra díẹ̀ ni pé mọ́ wàá bá mi dákùn torí ọlọ́run torí mi ò lówó tí mo fi fún yẹn báyìí mo bá tí mo nílẹ̀ mi náà ń ṣe síbẹ̀ wọn àfa ẹ̀ fáwa á padà fẹ́ já torí pé ọ̀rọ̀ tí tó máa ń ta ní àwọn tá a bá ti fún bí ni wọ́n wùlẹ̀ nẹsẹ̀ wá sọ́dọ̀ mi àbí kìíní kan àwọn èèyàn lẹ́ ń fún ẹ̀ sí kìíní kan àti nọ́mbà kí lọ́tọ̀ fún mi nọ́mbà tẹ́ fi pè sí tí wọ́n fẹ́ kábùkù ni o ìní nọ́mbà kan lọ́dọ̀ tá ń pè sí yóò jẹ́ nọ́mbà orí ètò yìí ọlọ́nkọ́ gba àlẹ́ sìnfẹ́ nìkan kan wa kó sì dáadáa fún gbogbo àwọn olùsìn náà. ọkùnrin ni a ti gbẹ́ ìgbà ìgbà rẹ̀ bákan náà tá bá ti ń wọlé ẹ dákun ẹ jẹ́ tábà ti sálámọ̀ ká lọ sí ibi ìbéèrè wa tó bá sì jẹ́ pé àná ìlà níbèrè fún amọ̀mú ilé wa ẹ jẹ́ ká mójútó ilé ká sì kó lẹ́gbẹ̀ẹ́ rédíò wa nọ́mbà táwọn kò sí náà ní zero eight one two ninety two twenty one. wọn náà nọ́mbà tó jẹ́ ti studio mi ẹ ti wà pẹ̀lú wa. wa aleykum salaam ẹ sọ̀rọ̀ sókè o. ẹ ti wà pẹ̀lú wa. naam Ismail. bẹ́ẹ̀. sọ Ismail láti òkè súnà kí lórúkọ sọ̀hábà tí a sọ̀rọ̀ pé òun lọ́gba hadisu tí almuslim man sallim ni, min yadihi min lisani wa yadihi kí lórúkọ sọ̀hábà yìí abu ẹgbà ẹgbà ẹgbà ẹgbà náà láti bá ń bá wa lọ torí ohun tí ọmọ jẹ́ compensation púpọ̀ wọn náà gbọ́rọ̀ ọlọ́run fàkókò lẹ̀ ọlọ́run níjà sọ́ọ̀tì láìka sọ́ọ̀tì láì kìí àmọ̀. naam. naam. ẹ sálámù. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. naam kí lorúkọ sọ̀hábà kí lorúkọ sọ̀hábà tí àsopọ̀ ń gbàdé sí ti àkàwá kẹ́yìn. àbúrò rẹ̀ rà kọ́ ọ́. zero eight one thirty two ninety two twenty one eighty one nine nọ́mbà tí naam naam ẹ kú lẹ́gbẹ̀rẹ́ dòyìn o naam sọ̀hábà tí alọ́gba hadisi pé mùsùlùmí ọtí lọ. sábà ti wọlé ẹ̀dá kò ká kó ní ẹ̀sìn ìlú wa sábà ti kúrò ń àmọ̀ ìjà ìpè wa ẹ ti wà pẹ̀lú wa. naam wa aleykum salaam wa rahmatulah wa barakatu. naam orúkọ yín. naam sọ̀hábà tá sọ̀rọ̀ rẹ̀ so ọdún mélòó la ní òun àti bàbá rẹ̀ gbà lọ́wọ́ ara wọn lọ́jọ́ orí eleven tẹ́rẹ́ tí ó kọ rẹ̀ náà ọ̀pẹ̀lú ògùn ọlọ́run ọba alihuda islamic foundation á fún yín ní sẹ̀mó báàgì kan á sì fún yín ní kòkò orin kan tẹ́mọ̀ fi ro sẹ̀mó yẹn so lẹ́yìn ètò a pè yín àá pè yín lẹ́yìn ètò so nọ́mbà yín o ti wà lọ́dọ̀ wa gbogbo àwọn tá a bá ti wá ń gba ẹ̀bùn kọ́ fẹ́ lómi ní láyé ń gbà mí kékeré yẹn ọkùnrin ìjókòó pé èmi fi ọjọ́ mi sá jẹ̀bùjẹ̀bù tí ramadan ò fi parí

bí ká sọ pé àpẹẹrẹ téèyàn ti sẹ́tẹ̀rẹ̀ à téèyàn bá ti kú ó ti yé téèyàn bá ti kú lórí bẹ́ẹ̀ èèyàn kó ń bẹ̀ náà ni èèyàn pé ìgbàgbọ́ èèyàn dìlítì ẹ̀ kúrò nínú ẹ̀mí èèyàn wá gbàgbọ́ padà téèyàn bá ti kú lórí bẹ́ẹ̀ èèyàn rà foríjì téèyàn bá kú lórí bẹ́ẹ̀ lèèyàn rà foríjì kò jù bẹ́ẹ̀ lọ. ajé àti wọn pè pẹ̀lú ògùn ọlọ́run á fún ẹ̀yin náà níṣẹ́ mo báàgì kan pẹ̀lú kòkó orin kan. ẹ ti wà pẹ̀lú wa. Wàhálẹ́kùn sálàmù ورحمة الله وبركاته. barakatuh. Ẹni يا ni àbúkà fún mi. أبي. Ìbéèrè àbí? Tọ́wà jà tó ìjẹun tó ti bàlágà. Kò sí ládàkẹ́ fún ẹ̀ṣẹ̀ ní ń bẹ fún. Ẹ̀yìn náà ti mọ̀ pẹ́sẹ̀ ní ń bẹ fún ilé yẹn. Kò sí ládàkẹ́ kẹ́ fún. Tọ́gbọ́ ṣe jẹ́ Ọmọ sí bẹ́ẹ̀ mọ́ o túbá ó sì ti dárìn. Ó dárìn kọsán padà yóò sì mọ wọ́lọ́n láforíjì tí ó fi kó láyé. Naam wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh àgbọ́yìn ah, o ẹgbọ́n sókè o ah látọ̀dọ̀ yín ni o Padà pé mi fóònù ni o. Mi fóònù ni o. Naam. Naam. نعم وعلى السلام ورحمة الله وبركاته نعم orúkọ yín sọdík àlùkò náà àfáwà sọdík àlùkò sọ láti mọ́kọ́lá <laughs> kí ni tí a sọ pé ànábì ní ẹni tí ọba gbé jù lẹ ọlọ́run ọba ò ní ohun tí ó fẹ́ àwẹ̀ sí. ẹni sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí ń ṣe pé ẹ ti ẹ̀ gbìyànjú so eh, tí bá ń sọ ọ̀rọ̀ kọ́wùlù zur àti amalu bihi àbí ń bùyàn ẹgbìyànjú afáwà àlùkò á fún yín ní sẹ̀mó báàgì kan pẹ̀lú ògùn ọlọ́run ba àwọn tó bá dẹ̀dá bá kẹ́ táà náà rí i pé ẹni tó tún lè fún yẹn àwọn náà tún lè transfer rẹ̀ fẹ́lẹ̀ mi pé ọlọ́run kémi náà àwa ń pín pé báwọn tó ń ṣe gbé fún wa ká máa pín tẹ́yìn bá ti wá gbà pé ah, ara tún bèmí ju lágbájá lọ báwọn sọ̀rọ̀ bá ti mọ̀ sí nìyẹn wọ́n fúnra wọn ní tẹrin ilé ọ̀tọ̀ àfẹ́lẹ́ pé aláwáyá ní ọ̀lọ́bẹ̀ ńlẹ̀ aláwáyá ní ọ̀lọ́bẹ̀ ńlẹ̀ tó bá a ṣe fẹ́ kí àwùjọ mùsùlùmí ó rí nìyẹn naam gbogbo ẹni tó bá pè ní sí fẹ́ béèrè béèrè ni so a ní fún yẹn lẹ́bùn yẹn mẹ́ta tá fún lónìí ni naam ọyà béèrè béèrè naam. naam ẹni tí bá mọ̀ mi kẹlẹ̀bẹ̀ so ẹni tí bá mọ̀ mi kẹlẹ̀bẹ̀ so tó bá jẹ́ pé ń bá kẹlẹ̀bẹ̀ wá kẹ̀ jáwá tí ò jẹ́ pé yẹn lẹ́yìn kẹ́ mọ̀ mọ̀ intentionally mọ̀ mi àwòyàn ọ̀bàjẹ́ torí pé báyọ̀ kẹlẹ̀bẹ̀ pọ̀ tó kò lè tó mi kò lè tó pure water ṣùgbọ́n ọkọ̀ wá ìtọ́tó akọ̀ ọkọ̀ bá mú kí wọ́n kẹ́ mọ́ dákẹ̀lẹ̀ dàbí tọ́jọ sẹ́nu kọ̀dá ṣùgbọ́n accidenta ọwá wọnú èèyàn àwọ̀ èèyàn ọ̀bàjẹ́ tòbí lè ṣe jẹ́ nítorí pé ìtọ́ gan ní mímí bá a ti ń sọ̀rọ̀ yìí nìsín ọba sọ̀rọ̀ ìtọ́ kọ̀ọ̀kan bí ó ṣe ń jáde padà yọmọ lọ ìwá sí ẹ́stánà kọ́ ló ti wá ọ yàtọ̀ sí wọ́tọ́ ọmọ lọ jukun sí kọ̀ǹdẹ́símìkì àbí kìnnìkan ni tó eléyàn ọ̀dà ń tọ́ báyìí ká gbé jáde ẹ̀bẹ̀ ń tà mọ́ gbé jáde ni so bákan náà ikun tá a mọ́ gbé jáde ní àbọ̀rọ̀ mọ́ intentionally mọ́ gbé wọnú so tó lè ṣe jẹun. gbogbo àwa tí àwọn àgbà tó jẹ́ olùkúlọ́wọ́ fún ètò àlùdà kámọ́gbàgbé àkàtúnọ̀gbà wa ní mọ́nì pàtó tí a fún wa sí tí ọ̀wọ́ lé sí títí ọ̀la láti mọ̀ pàdé lórí ètò ìbátan àfọlọ́nkù ṣe àwọn fọ́ọ̀rọ̀ lẹ́sìn Iná lè ṣe lọ máa ń wá súnà tó ẹwà gbọ́. Kàrá súnà ìyálì ìsìláàmù dédé. Kò sẹ́ni tó lè jẹ́ Mùsùlùmí òdodo. Àfi kó tẹ̀lé ohun tí Mùhámmádù mú wá ètò àlèhò dálá fi ń pè yí ìjàmá wá sílànà súnnà kalẹ́rẹ̀rẹ̀ jẹ́ lódodo ìlànà súnnà kalẹ́rẹ̀rẹ̀ jẹ́ lódodo gbogbo onígbọ̀wọ́ àtọ́ onímọ̀ràn òdodo. جزاكم الله رب الناس خيرا جزاكم الله رب الناس خيرا بارك الله وبحمدك أشهد الله إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته